أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمره ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم الحمد لله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت علام إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أنا أتوقع الحمد لله وبارك وبارك وصوصو أطرع عليكم جاء في الجنة fún àmàtìwà Muhammad ìtẹ̀síwájú àwọn àyà tí a ń sàlàyé lọ láti mọ̀ sówọ́ yorùbá kọ́ra Quran chapter two afẹ́wò verse two seventy five to two eight express lágbàlẹ̀ àkọlẹ̀ yá tó ó ní àlàfẹ́ parí ẹ̀. àwọn àlàyé bá wà bá wà tẹ̀ ó pọ̀ áyà kan òun là ń tún lọ nínú áyà máa ìṣàlá máa gbìyànjú àti àwọn áyà yẹn á wà wo àwọn tó yẹ ká gbọ́ yé bẹ́ẹ̀ àtàwọn àlàyé gbogbo tọ́jọ́ èdè èèwọ̀ ní àwọn ọ̀nà tó wéèrè tó pín sí àṣàlàyé ìfúnra wa lánàá a ti sọ àlèkìyàwó ìfáàsì àwọn long analogy comparison tí àwọn tí ń jẹ ìbá fẹ́ lò tí wọ́n sọ pé nínú àmàdìbá irú níbi lórí máa wà á hàn lọ́wọ́ Òjú ẹ̀fẹ̀ ọlọ́pọ̀ ọ̀rọ̀ ọmọ padà fún wọn lẹ́nu. Àwọn fẹ́ sọ pé kí ló dé bá sọ pé ìbá jẹ́ hàrá pé ìsọ̀mọ́ ṣèbí rìbá is a form of business transaction. Àwọn fi ọpọlọ wọn wọn fi rò báyẹn. Ọlọ́wọ́ wá ní ẹ̀mọ́tìlá àwọn tó Àhálà lọ́wọ́ òrùbáyé àti àwọn tó bá jọ mọ́ káràkátà ìní ọlọ́run ṣe lẹ́kọ̀ọ́ àjẹyẹjú ẹ̀ lánàá ó fi já sí pé àwọn tó máa ń lówó jù láyé kí la kò wọ́n jẹ́ máa àwọn tó ṣe bísẹ́ẹ̀sì ọ̀wọ́ àpò àwọn ẹ̀kọ́ àdúgbò nínú àwọn tí mo lè tó lówó pọ̀ lọ́wọ́ sálárì àná torí pé wọ́n ti gbé bùkátà àwọn lórí kéèmì

èmi master soldier èmi phd level kò sí tó burú sálárì bá wọlé fún wa ká fún láwọn aṣẹ àlàlì láàbù ṣe kí ni o láàbù sọ fún mẹ́tì ọ̀nà tó ṣe jẹ wọn lọ. ibi tá a ti wá ń lọ ọlọ́ọ̀ni fàmájà àwọn ọ̀rọ̀ ọ̀sẹ̀ ọ̀rọ̀ bíi ìfàǹtà fálà òun fàǹtà ẹni tí ó ọ̀rọ̀ ọlọ́ọ̀pá dé wá bá àtẹ̀bí wa tẹ̀lé wà fún ìṣèlú lórúkọ òòrùn lórí ká ṣe business odewaba wà tẹ̀lé ìdẹ́rùbà ni lórí pé tọ́ ọba jẹ rùbá ọwọ́ ọ̀run náà odewaba bàbá ọba jáwọ́ bẹ́ẹ̀ wà láwọn ọdún ọ̀run. a ní nǹkan tó fi ṣe kọjá ọlọ́run bá àlejò ọlá ó ti forí bàbá wa ṣe ìrànláwà Muhammad bin sọ́lẹ̀ àlùfẹ́yẹ wọ́n sábà bá ìyàjú lọ láti yẹn bàbá wa ti kọ́ ọ̀sẹ̀ méjì. Bàbá ti túmọ̀ rẹ̀ náà tó ti yé bá a bá kọ̀ ilé tó pé kọ́lá òun sábà ní tó kọjá lọ́wọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ bá wọlé bàbá pàtàkì orí ìwé àfẹ́kọ́ kótó látara àràmù òǹtà nígbà òkè bọ́wọ́ àkókò tó ń bá ọlọ́ọ̀tún yẹ bàbá yìí ò ní kó káwọn ẹ̀rẹ̀ bọ́ táwọn àdìgbò ní tó gbogbo òdì padà bàbá yìí ṣùgbọ́n tó bá jẹ́ fún káwọn ìbátan bẹ́ńtà ọyẹ̀kọ́ gbà kò ní ìgbà Ramadan twenty four lábẹ́rẹ́ tẹ̀síìrì lánàá ìjìlá fourteen forty four ọwọ́ atúrò àgbẹ̀sọ̀tọ̀ tẹ̀síìrì bẹ̀ ẹ́ àsárà náà rìbá gbogbo tó ń kójọ tẹ̀ twenty four Ramadan fourteen forty four lánàá tá àbẹ̀rẹ̀ tẹ̀síìrì ọlọ́run yẹn ṣùgbọ́n àtàkànáà owó rẹ̀ kọ́ wà ń tajẹ́ two point five million nínú two point five million yẹn ojú owó bẹ́ẹ̀ wọ́n jẹ́ one point seven eight hundred bẹ́ẹ̀ wọ́n jẹ́ rìbá ọgbọ́n five hundred thousand náà. ṣùgbọ́n one point seven ojú owó yóò ṣe kí ni o wọ́n gbà. ṣùgbọ́n èyí tó ti gbà kọjá pé lánàá ten billion kan ti wọlé fún ṣáájú àsìkò tó wà ọlọ́ọ̀kì yóò wà fún bá wọn sọ́dọ̀ ọ̀nà táwọn bàtà ń ní túbà pé ìsáàbù tó túbà ní pé àwọn ìrìbà tó kù ta kò ní ìsàmù ojú owó nìkan ní ó wà ọ̀tẹ̀ ní jẹ́ ìbá mi èèmọ̀ tẹ́lẹ̀ ní wọ́n wá jẹ́ wa ní ẹ̀yìn wọn sí ibi afẹ́nìkáwà náà wá yáwó gbọ́mọlé lọ́nà àti ẹ̀mọ́ yáwó ní àkójọ òṣìṣẹ́ wọn mo ti gbọ́ wà sí láàrin àlàáfáàrí kíkẹ́ ní owó mọ́tò ìdí òṣìṣẹ́ wọn àpẹẹrẹ tó wọn ọwọ́ àtìríṣẹ́ ní ojú gbọ́wọ́ àti òṣùpá ìyẹ́ ẹ̀yìn nìkan lẹ́yìn ẹ̀yìn nìkan ìyẹ́ lómi ìmọ̀ baa. bá àsìkò tuntun bá wọn ibi ó jọ òtún bá ní pé ọgọ́dọ̀ bá mi wà á mú ìlú ìlàmọ́ àwọn ní àlámàrí rẹ̀ ọlọ́run ọba wọ́n ní àlámàrí ẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ló wà mo ti sọ díẹ̀ nínú àlàyé láwọn àfà àṣì lánàá tá a bá lọ́rọ̀ ọ̀rọ̀ kan ọlọ́run tó wà ní iṣẹ́ àzáwàwò tó bá yọ jẹ níyà tó bá já sí pé rìbá yẹn ó yẹ kó túbá lẹ́yìn lẹ́yìn ìbò tó bá pẹ́ ó lọ́wọ́ gbogbo ọ̀nà tí ìbá lè gbà wọ inú owó ẹ̀ ọ̀sẹ́ ni tí wọ́n nílà pé ọ̀ ẹ̀rọ àti lẹ́gbọ́n ọlọ́wọ́ tẹ́lẹ̀ sí lọ́wọ́ ẹni tó pa nàìjíríà náà ọlọ́run ṣe torí náà má fi pa wá wá orí wà á múlú wú ìlànà ibẹ̀ náà láàmà gbé àlámàrí àwọn tó bá fẹ́ náà wà sáábú táwà sánà sóhà jama àárín ìfẹ̀wọ́n bẹ̀ wa bẹ̀ àwa tá a máa ń rò pé ọlọ́run lè orí ní àwọn ènìyàn orí ẹ̀sìn ìwọ́sẹ̀ ìwọ́pọ̀ lọ́wọ́ ìwọ́pọ̀ ní àjẹ́ náà ìwọ́pọ̀

àdìká ìṣùgbọ́n àlùjẹ́ náà wà á múrú tí wá ní ká sọ ìdájọ́ ìdájọ́ ẹ̀kọ́ jẹ ìbá oorun inú ọ̀nà ní lọ kéèdè ẹ̀sẹ̀ pé wọ́n lọ sọ bẹ́ẹ̀ ta ló sọ bẹ́ẹ̀ ìdájọ́ ẹni tó máa máa pa mùsùlùmí yọ ọ̀rọ̀ àná ta ló sọ bẹ́ẹ̀ tọ́ba wá tún bá ẹ̀kọ́ tó ń sọ mọ́sálà lánàá wọ́n bẹ̀rẹ̀ sí ra àwọn àwọn wọ́n fà láàrin ara ẹni tó bá pààyàn sọ́lọ̀ jẹ́mọ́ èyí tó ní kọ́lọ̀ ṣùgbọ́n torí kọ́lọ̀ lè forí ní ọ̀pọ̀ mọ́ màmá pààyàn ìwọ lè pààyàn sọ́lọ̀ ò lè sì lè pààyàn sọ́lọ̀ ṣe kí ni ah! bá pa mùsùlùmí kí ṣùgbọ́n mi sake tọ́pa mùsùlùmí ṣé mi sake ọ̀rọ̀ àánú ọ̀nà à ilé ìṣèdájọ́ mi sake ṣùgbọ́n ẹni tó wá pa mùsùlùmí pé ọ yàtọ̀ síra wọn irú ẹni tó pé ó jẹ rìbá wà wá débà fàǹfàà fàlàwò ṣé yóò wà aláboyún àbí òní aláboyún wà á lùkù ọlọ́run yóò wà á pé ìjòtúbá àbí òtúbá ọlọ́run gbogbo sáàtì náà kí ni táwọn àbá wa lérò pẹ̀lú wà á ní àádà ẹ̀jẹ̀ àwọn.

àwọn àbáláì jọ́dí ìjẹ ìgbàmọ́ owó orí ti wálẹ̀ láàrin oṣù kan mọ́ wá ní two lórí ìgbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní abẹ́jẹ́ ìgbà ẹ̀gbọ́ ó lágbára dé o èmi ò rò ní padà ọlọ́run sáà ẹni fún òye mọ́tòsí mùsùlùmí dáadáa ṣùgbọ́n máa sọ̀rọ̀ bára bẹ́ẹ̀ pàdé ló ọbara. wà lọ́dọ̀ n'oge ìyàwó lókè ọ̀yà àwọn àfa àwọn náà jẹ́ lọ sọ na mọ̀ sọ̀rọ̀ sọ kìíní yẹn kọ́ láàrin àwọn ìyàwó lókè àwọn Yorùbá kìí náà ti mú ṣùgbọ́n wọn fẹ́ ti fẹ́ pé kí ni fẹ́ yìí ṣe oníbàárà yóò tó bá ti pé èèyàn máa ń pọ̀ sọ́lá sí ìlú àìsí ojúmọ̀ táníwájú dé ìlú àìsí máa tó tó sí monday to thursday sẹ́wọ̀n báwọn ti máa ń kọjá lọ ní ó ti wá pọ̀ sílẹ̀ five hundred oní two hundred ẹ̀yìn sílẹ̀ǹtì náà léde náà ṣe ń bọ̀ tí wọ́n bọ̀ ọ̀rọ̀ lẹ́yìn wá lórí wáyé wọ́n fẹ́ tó lè fi mẹ́ta tí wọ́n pàdé lẹ́nu wọn mo rí kan sísà kan lórí olùdarí dáadáa èmi ìsábà fún wọn lórí tó o bá ti di ní ever the professional baker, I don't give them my money. They have money that I do. All Ọ̀pẹ́ ẹnu wọn wà láì kú bọ́mọ ẹ̀lẹ́nu ọmọ mi ò lè lọ rẹ̀. Ilé ìlú wọn ní mọ́tò tí ó fi wá bí ó sọ owó làwọn yóò fọ àgbẹ̀ lálẹ́ nígbà tẹ́yìn bá ti lọ ní. Àwọn èèyàn pọ̀ tí wọ́n rọ kiri káà tèmi kí wọ́n ní di àánú ọmọ òun pọ̀ tí wọ́n àkọsọ́ ti wà. Àwọn owó pọ̀ fún ọ̀rẹ́ ní fún ọlọ́wọ́ òsínlẹ̀ máa tọ́ ọtọ́ àwọn ṣúdẹ́ǹtì pọ̀ tí wọ́n mọ̀ ìdàgbà láàmú lórí íńtánẹ́ẹ̀tì owó ojú ìṣòwò fún five thousand ó fún twenty thousand mo pípa àti ìṣúrò àwọn ilé àwọn nínú tààtà lẹ́yìn ọdún méjì mẹ́ta mẹ́rin àwọn ò lè dá lọ́wọ́ omi ṣe kí ni o eléyìí two thousand and five tí mo wá ní wáyé ọ̀tọ̀rọ̀ owó two thousand and twenty three eighteen years after ó tún ṣe kí ni o owó òní òde rọ̀ yọ ẹni tí mo wá sọ ìdí àwọn àfààní wa pè ọmọ bàbá bí pa ká tó sẹ́wọ̀n lójú rẹ̀ yóò kéjà ẹ̀ẹ́kẹ́ rẹ̀ ó pàlá tí ẹni tí wọ́n ń fọwọ́ wù lè jẹ́ dáwọ́ jọ àwọn kanú àwọn máa kí wọ́n náà máa kọ́ máa àtò àti wọ́n dẹ̀ ní pàṣẹ wọ́tà àtùmọ̀ tó wà á mẹ́ni àgbàdì mọ̀ sálàyé o ó ní kò jẹ́ ìlú ìjọba ní. imam wàláyì wàláyì this business kiri tó ń pé wà máa wà máa bá kí ni ẹ máa àjọ táwọn àwọn ọ̀nà tí wọ́n gbé mọ́tò kọjá tí ẹ kó wọ nàìjíríà ní èyí tó náà ti bẹ̀rẹ̀ ìlú ìlú ti ten thousand lẹ̀ ìlú five thousand wọ́n máa tàbí láàrin ara wọn wọ́n lè da owó lẹ̀ táwọn oníbàbọ̀ wọn jà sí ara rẹ̀ èdè alágbóòrò ó ní pẹ́jọ tó lọ́wọ́ wọn ni wọ́n lè tàbí lọ́tà àti tòmátò ìkó kéè jama ti ló kó ba wà láì wọn máa yẹ sí ibi bára inú wa rí ti bára yẹn ó ti gba kó máa kó máa ṣiṣẹ́ àpálẹ́wà bẹ́ẹ̀ fún kìsẹ́ kí ni àfá yìí ṣe àfá alálùmọ́sá àfó onítò àfó àfó onítàkùrù ṣe bá ọmọ ìyá wa náà láwùjá bí wọ́n tàkùrù and they are making money all the level of ọ̀pọ̀ ọ̀rọ̀ èèkánná èèkánná ìdí máa ń tẹ̀lé yorùbá ojú ìyá máa ń sì ẹ wo kàkà bí jẹ́ ẹ bá ti mọ̀ bá àwọn máa ń jẹ́ kàkà àwọn àdéṣùn àwọn àwọn haúsá ní ọba wa bẹ́ẹ̀ àwọn ọmọ ìyá wa yorùbá wọn ọ̀fẹ́ jẹ́ kàkà lẹ́yìn kan máa ṣe yàwó kan máa mutí kan máa gbowó gáràjì kan máa dàdúgbò láàmú ẹ̀yìn èdè bẹ́ẹ̀ ti fẹ́ kán níbi àbọ̀ olùgbẹ́ kànga olùgbẹ́ kànga wíìlì wọ́n máa fi wọ kànga lọ wọ́n bẹ́ láyé rẹ̀ àbá àti máa ń bàtà ní kí wọ́n fẹ́ ra dàbí ibo wọn mọ̀ wá ẹ̀yìn wọn sọ ìkọ́wọ́ rẹ̀ yá ìgbà áádà ó mú padà síbi kọ́ máa tọrọ owó torí pé ọlọ́run tó sílẹ̀kùn àìníṣẹ́ lọ́rùn ádámù nìkan náà ẹ bá ti máa ń sọ ọwọ́ òbí láyọ̀ sàmà ìyá kan máa ń sọ ọwọ́ sí wọ́n wà máa ṣe ìjà kan different facebook ó lè ní mẹ́rin oríṣiríṣi ó rẹ̀ fà á òun nìkan ní owó ẹ̀ nílẹ̀ bá torí ẹ̀lẹ́ ní sílọ̀ ṣùgbọ́n wọ́n tó ti jẹ́ ẹ̀lẹ́ wọ́n jẹ́ ẹ̀jẹ̀ padà ní ó ti máa lọ wọ́n sọ̀rọ̀ àrẹ ló bára irú ẹ̀lẹ́ wà lọ́rọ̀ rìbá yìí ẹni tí rìbá bá ti wọnú ọgbọ́gbọ́ ẹ̀ tó wọnú ẹ̀jẹ̀ rẹ̀ tó wọnú ara rẹ̀ kò sí nǹkan tó lè ṣe àti kó ṣe kí ni ó padà síbẹ̀ wà máa ní àádá fáwọn náà ló ń bá ọ̀sán àbúrò náà wọ́n ti rárá. فإنه من أصحاب النار الذين هم فيها خالدون وهذا وحيد شديد على آخر الجمعة àbá àlẹ́kùn gbogbo rẹ̀ tó mọ̀ pé ara mú èèwọ̀ ní ìrìnbá nínú òfin ọmọ ó ń wá padà síbi ìgbà pé tó wọ́n jẹ fún ọlọ́wọ́ ọjà fáì ọmọ ẹ̀mẹ́ni o yóò tẹ̀sí péré nínú ọ̀nà àbá nípa ẹni tọ́lù sọ yìí wà ní tó ń ṣẹ̀sì àti olójú bí ọlọ́run ti máa ń sọ̀rọ̀ ẹ̀ ẹ wo bí ọ̀rọ̀ owó pínpín náà ẹni tó wá lọ pín owó tí ò lo ìlànà tó ní bí ìgbìmọ̀ fẹ́ kí dájú òun àwọn tí wọ́n fi máa ń lo gbólóòtò lè ẹni tó bá lọ fọ́ọ̀lù tó fáfọ́ ọ̀nà yóò fèsì mọ̀já àdámà ọlọ́run àbí ọ̀mọ́dé àwọn náà. ọlọ́run bá wọ́n sábà yẹ lọ yẹ kọ́ ọkùnrin máa ń wù mí bá wà lórí ibi ìsọ̀dá kọ́ kí ló máa ń pàtó jẹ́ pé àwùjọ tí rí bàbá wà economic instability ọmọ ìṣẹ̀lẹ̀ níbẹ̀ bí orílẹ̀-èdè Nàìjíríà fẹ́ẹ̀rí èpè ń bẹ lábọ̀rọ̀ ọlọ́run lórí ìbájẹ̀jẹ̀ fún rẹ̀ ẹ̀bẹ̀rẹ̀ ní ẹni tó ń já àyàn lówó olùbá èpè ń bẹ lórí ẹ̀ ó ti lélò ẹni tá àyà lówó olùbá èpè ń bẹ lórí ẹ̀ ó ti jẹta akọ̀wé tó kọ́ ọ́lẹ̀ èpè ń bẹ lórí ẹ̀ ó ti jẹ ẹlẹ́rìí èpè ń lórí ẹ̀ ó ti máa èpè máa ọlọ́run yẹn wọ́n kù lọ́rùn nígbà sẹ́ẹ̀rí gbogbo àwọn tó bá já sí wípé ìlú owó èlé owó ìgbà òun ni wọ́n ti ń bí ó ti di ìparẹ́ ó ti di bá yára yín tí ó léèrè nínú yóò pàtàkì àwọn owó tẹ́ yára ayé tẹ́ ẹ̀rí ìfẹ́kọrẹ àánú tó ti fẹ́ sọ́dápọ̀ bí òun náà ti fẹ́ ẹ̀kọ́ òun ìlàtẹ̀ sọ́dá ìwọ̀n tí wọ́n bá yọ nínú non-interest loan bẹ̀rọ náà ẹni tó yọ nínú non-interest ó ṣe olóòrùn ó ti sàárà fún

onye sówó ni òun soro ná owó ọ̀pọ̀ pẹ̀lú ọyọ ìwọ ni àlùmọ̀ starch áńtàtà starch ìlàdárí àlùmọ̀ ọmọ ìyá rẹ fún yọ pẹ̀lú pọ́ọ̀dà padà lásìkò báyìí owu ti wá àsùnmọ́ o ẹgbọ́n náà fà yìí tó pẹ̀lú àníyàn pé àbúrò obìnrin máa ń bẹ mo ọrụ ọ̀hún ṣùgbọ́n mi ìmọ̀ bí màá fi sọ mo wá ń máa fi dáadáa bá àbá yìí ìtọ́ wà láníyàn nígbà báyà àbúrò àtẹ́gbẹ́lọ́dẹ́ àti ẹ̀mí ní kèé jẹ̀mọ́ àbúrò tọ́lọ̀ ọ̀pá wa fún mi mo fi làwọn fi ọdún àbúkí yóò wá lọ sí ẹ̀sùn lórí ọ̀rọ̀ torí ìyàwó lórí pàtọ́kù àti gbogbo àwọn tá a bá ń yá ìyàwó má rò pé torí pọ́jọ́ rẹ̀ rẹ̀ àníyàn ti ní kó ní àtàkọ́kù ọlọ́run orí mi ò mọ yá ẹni lówó tí wà fún ààrẹ mi mo fẹ́ kú wà ní ìta ó ní bùkátà bùrọ̀ mọ́tẹ̀ mọ̀ pé tí ń bá jà ọ̀rẹ́ máa ṣe kí ni ó máa rọ ọlọ́jọ́ ìlú náà lọ́jọ́ àníyàn ni irú owó tá a wá já àyàn báwọn wà lórí ilé ìsọ̀dà kan wà lórí ní kí lónìí oúnjẹ mi ju ọ̀rọ̀ wọn ní ẹ̀dọ́ òye nítorí mi bẹ̀rẹ̀ bísẹ́ẹ̀sì sùkúù bẹ́ẹ̀ fún ọdún ọ̀rẹ́dẹ́ sùkúù láàrin twenty fourteen sóyè lóòrùn tí mo ti ya lé ìfọ́ràn sí mi yóò tó lé twenty million naira àbá ìyá mi àwọn ọmọ ìyá mi mẹ́rin máa yá mi nínú àwọn èèyàn yìí lọ́pàá ní bá fídíò ìbàdàn bí ìjẹun máa yá mi lówó. àwọn ọ̀rẹ́ wa tá a jọ parí yunifásitì ọ̀sìn lọ ni wọn mi ọlọ́run tó wá láwọn tó fi ṣe gàárì tí à sọmọ àwọn èèyàn máa ń ṣe jàmbá tó òun ṣe jàmbá wọn ò yá wa ìyá owó tó ní èlé fẹ́ gbogbo àwọn wá mọ̀ ìyá mi ọ̀rọ̀ wọ́n ń sùkú ti lè yọ kàkà lórí ẹ̀tẹ́lẹ̀ mo ti yọ kàkà yé àpèkò wà láì àgbàríkà gbowó tí wọ́n yà mí. a ti máa wọ èèyàn máa dọ́rọ̀ ọ̀rùn sùkú tá lọ tọrọ owó èlé ọ̀bẹ nínú wọn ọ̀bẹ ẹ̀mí ogun nígbà covid ìgbà covid covid bẹ̀rẹ̀ ọ̀pẹ tí mo já lóòrùn kan ní covid bẹ̀rẹ̀ àáfà ojúdó oṣù mẹ́fà tí mo covid bẹ̀rẹ̀ ọlọ́pàá ìjà ìrẹ́ àsìkò tí ọlọ́pàá yà wọ́n sáà rẹ̀ sí àìpé yà á lẹ́kọ̀ọ́ ti rẹ́lò lè lọ sí èdè omi ẹni mọ́kọ́ omi ẹni wọ́n sọ fún yìí ó ń bẹ nínú ẹ̀rọ ní bí kófíìdì ṣe wà íńtẹ́ẹ̀tì ẹ̀ náà ṣe kí ìfúnpá mi ọ̀gá rárá tó gbà wọ́n tó yára lọ́wọ́ tí wọ́n tẹ̀lé ọlọ́dún wọn máa ga sí. lọ́jọ́ náà wọ́n dojú láyà sí ọ̀gbìn àti àwọn. tó orí ìgbà míì ìdí òjẹ́ ló ní ọ̀gá èpè ọlọ́run ọba ni yẹ́wọ́ àwọn ọmọ òwe bá wà lóòrùn ọ̀gá fẹ́ẹ̀rí bá a bá ọba àlejò ọmọ ní gbọ́dọ̀ àmàríkà kó bẹ́ẹ̀ bìlìkùlíyà bìmáńdá bìlìkùlíyà ọlọ́pù àmàríkà kó bẹ́ẹ̀ lórí ẹgbọ́ mi yé dáadáa o àlọ́lọ́pù pé yọ́ọ̀dù àmàríkà kó níbi òwe bìmáńdá bìlìkùlíyà lórí bàbá wọn sọ́yọ́ ní òwe àwọn ni wọ́n sọ̀rọ̀ àyè máa wọ́n wọ́n bá wá yọ àmàríkà kó bẹ́ẹ̀ kúrò níbi owó tọ ọjà lórí sọ̀rọ̀ rẹ̀ dà wọ́n yàtọ̀ náà rẹ̀ lọ lọ́sì dàrú ìlàsí gbọ́dọ̀ sọ̀rọ̀ fún èdè ní yíyá ọ̀pọ̀ àwọn tó ní ọmọ àplikéṣọ̀n lọ sọ láti tí wọ́n máa wọ ọ̀rẹ́ jẹ́ afẹ́sọ̀kọ̀ ọ̀tà wọ́n máa wá fẹ́ píkítọ̀ rẹ̀ wọ́n ti lójú yóò ti gbà bí ojú olè lóòrè kéè sẹ́yìn ìwọ́n náà ti mọ́ ọ̀rẹ́ wọn torí náà yẹ máa fún ìgbà

ẹlọ ọgbọ́ ilé ọlọ́lọ́ ọlọ́lọ́ gbogbo ẹ̀tọ́ bá já sí wípé ibi tọ́lọ̀ ló dúró sí kò àfiṣẹ́sì ẹ̀ oore tọ́lọ̀ ṣe é nínú ẹ̀sìn ọmọ ẹgbẹ́ aláìgbàgbọ́ ni aláìmọ̀ bàbá ọmọ lẹ́rù ní nínú tẹ̀síìrì àyáwùlẹ̀ àkàmù ọ̀pá àlú lábà wọn ni wọ́n ti mi bàbá ní àkílà àwọn afárá ìṣúná ọ̀dàmá ẹni tó ń jẹ rìbá mùsùlùmí ni o ẹ má ṣe rìbá òbí rìbá òbí nínú lọ́yọ̀ọ̀yọ̀ tó mọ ìgbà ẹ ẹ sọ pé lè rè ó dàpọ̀ wá máa tó kó lè ní ìdílé nù ẹlẹ́fẹ̀ẹ́ ṣùgbọ́n ẹ̀fẹ̀ rẹ̀ ní kàbá nínú ìdúró nínú àwọn ìṣẹ̀lẹ̀ ńlá bàbá nípa ọlọ́wọ́ ọwọ́ ilé owó kékeré tí ó mà wọ́n ní tó pàpọ̀ àwọn flesh láàrin pàmẹ́ ọ̀rọ̀ láàrin gbogbo owó lè jẹ́ lọ́wọ́

dáàbì ní àná lágbájá ọ̀wà ní láti jọ ìfẹ́lájú ẹ̀wò àwọn àkọọ́lù fún òun tí wọ́n manage mo manage bí ẹ̀jẹ̀ ọmọ fúnbẹ́ẹ̀lì two thousand láti ní láti two thousand kìí tó bá ti dáadáa pàrà ọ̀rọ̀ tó tó dalẹ̀ ó ti lórí pé fídíò kọ̀ọ̀lù ó lè fi fídíò kọ̀ọ̀lù wa fídíò kọ̀ọ̀lù wa ti náà owó tí fi dáadáa pàrọ̀ ló máa ń gbé owó two thousand fún òun àti fún ọba ní manage

ó ní ojú ọ̀nà ló máa dá ìṣòkòkò rẹ̀ sí ìkọta owó tó kò gé ọwá ní á ah! mo tó gbà wọn ní ìyẹn láti bá wọn bó sí mi lọ́wọ́ ten million lọ bó sí mi lọ́wọ́ ọwá ní ọ̀pọ̀ mi wà láì fẹ́ nínú ìkọ lára rẹ̀ bàbá tó yà lùdẹ̀ ní wọ́n ní kéè ṣe pé wọ́n ti lùdẹ̀ ẹ má ṣe mistake ṣé ẹ̀mọ́ pé táwọn ọlá mi ní pé ẹ̀ṣẹ̀ yọ ọkàn tọ́lọ̀ rẹ̀ orí ẹ̀ sí bọ́ọ̀ wá wọ ilé àtẹ̀lẹ́ sí ìlú náà bàbá nítorí pé gbogbo ti jẹ etí rẹ̀ tó lẹ́ràn létí rìbáni ẹ̀ẹ̀kẹ́ rẹ̀ tẹ̀lé ẹ̀rẹ́ bù rìbáni ìtàn rẹ̀ tó yíra mọ́ra rìbáni já àtàrà ní wọ́n ti wá bọ̀ tọ́jú ẹ̀ wọ́n ní tó sọ́jẹ̀ tí omi kò mú náà nìyẹn àfẹ́kẹ̀ẹ́ rìbáni gbogbo tó bá ti dá pé àrámù àrámù àrámù lẹ́bí sara àrámù lẹ́bí yọkọ̀ ẹ̀ ń fara àmù yọ ọ̀kẹ́ ẹ̀ ń fara àmù yọ ìbáraàjì mọ́ṣù rẹ̀ ń tóbi pẹ̀lú àrámù fanáàrù àwọlá náà ni mo kọ̀ níwájú ọ̀rọ̀ wọ́n lọ́ọ́ láyé gbogbo lákàbáà àti wọ́n bọ̀ jẹ́ ìbá ọlọ́run ò ní bẹ́ẹ̀ rẹ̀ aláìmòore ní ọ aláìgbọ̀lọ́gbọ́n ló tẹ̀yìn ní ọ àbí inú ẹlẹ́sẹ̀ ní ọ wọ́n nítorí wípé ẹ̀ṣẹ̀ rẹ ó ti wà níbi tó òde gbọ́rọ̀ ọlọ́gbọ́n náà wọ́n tẹ̀yìn bá ọkọ̀ tó ní ìlànà ìwọ wá sọ wípé ìbáyé náà ló ṣe kí ló òun lọ́ọ́ máa jẹ babaláà lọ́dọ̀ sọ́ra gbogbo ẹgbẹ́ bá ti lé

yóò fi tètè lé nù jọlọ fún wa. Ibá àbùmọ̀ òní jọ̀rọ̀ lọ wà lọ́wọ́ láti fi kú. Kò lè sí màhábà lọ́rì wà mà wà dábù ọlọ́wọ́ lé ní bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ Tọ́lá wá jẹ́ kọ́ńtì Ibi tí wàhálà ti dé bá wa Nàìjíríà, ọ̀kan nínú ẹ̀ nìyẹn.

lọ́wọ́ pẹ̀lú ìjọba kàkùrẹ́ láti sábàárì ní ìṣẹ̀fà wá sábù àwọn four naira fifty three kìíní kan kọ̀bọ̀ twenty three point seven kọ̀bọ̀ fifty naira ọba tó ń ṣe owó tó máa já four naira fún sms lọ sábù èmi fẹ́ fún àkáǹtì mi tó ní orí ah wà láyé ní tí ọba lọ bàtà yóò di àwọn ọlọ́lọ́lọ́lọ́ báńkì nàìjíríà ti ọdún ìṣàkálọ́ nínú owó wa

ọ̀nà ọ̀dá nínú ìlú tí mo wà á lọ fún onílù àtẹ̀wálé lọ́nà ìlú táwọn òfin ti kí ọ́nà sí gbogbo owó wọn tẹ́ wọ́n jáfẹ́ ìjáfẹ́ ìjáì ìbò lẹ́nu ṣe ẹjọ́ ẹwájú ọdún tó bá wá jẹ́ pé bísínẹ́sì náà ní ẹ̀ẹ́dì ìbàrọ̀ ọ̀nà wà lọ́rù láàyò ṣíkú kúlà kàfárí àti àìsí ìfẹ́ ọlọ́run lórí ìfẹ́ ṣe yọ́ padà síbi يمحق الله الربا ويربي الصدقات Allah blesses, abundant blesses. Fọ́yẹ̀ mọ́ wà lórí bísẹ́ẹ̀sì ní ọlọ́run ní sàpárẹ̀. Ẹyọ́ ọmọ ẹ̀yà àwọn akọ́jọ́ pé bísẹ́ẹ̀sì ló láì òun ní máa yá lọ́rẹ̀ òun ṣe wà fúnra mi àtẹ̀yìn. Ẹ mọ́ ìjà ìyàwó ìlú. Ọlọ́run ní pé àwọn tí wọ́n ti ẹ̀ àwọn ẹlẹ́sẹ̀ tí wọ́n ń bẹ̀rù ìgbẹ̀rù ti bọ́ ìjọba ti ọlọ́ ọba àlejò ọlá ọlọ́pàá wọn bá wà lọ nígbà tẹ̀lé náà á lọ sọ wà á lọ sọ ọlọ́pàá tẹ wá rí àwọn tí wọ́n bá sọ ọlọ́pàá lọ́rọ̀ rẹ̀ wà á lè ló sọ ọ́ lẹ̀ ha wọ́n wá ẹ̀jẹ̀ àkọ́kọ́ ilé ìtùnà àlìkí máa ń wà á lọ ẹni ẹrúsìn ọmọ àbára tó lè má jà jẹ rìbá ara tó lè léwa kó níbi rìbá òun náà ní ká nígbà kó òun nínú ọwọ́ sẹ́rí bí máa ń ìwà lọ́sí sòrò àti ìjẹ rìbá àwọn sábà nígbà kó òun wọ́n wá ń ṣiṣẹ́ ara ṣẹ́ òun ní ká sì rẹ̀ ara aṣẹ́ rẹ̀ òun ni ká ara aṣẹ́ rẹ̀ ni ká jẹ nǹkan àlálì ẹni tó bá lọ́wọ́ ní ìmáàlì ọwọ́ ń yáwó èrè pàílẹ̀ ní ìmáàlì ẹni tó lọ́wọ́ ti ṣẹ́ rẹ̀ ọ̀nà àrákò òun ló fà owó pàílẹ̀ lábọ̀lù sọ́ọ̀lẹ̀ tó lẹ́nu àwọn pé kí ni pọ́nlẹ́ lẹ́sìn àáyà yìí pẹ̀lú àáyà pàhárí ilé ìrìbá

tọ́lọ̀ wá ní títà kan wọ ní bísínẹ́sì wọn ni wọ́n yà sọ́lọ̀ àwọn apá abájọ́lówó abáwọn òbí wájọ́lówó àwọn ọkọ wa wájọ́lówó àwọn ìyàwó wa wọ́n lówó á àwọn èèyàn fẹ́ ìyọ̀sàká o bàbá àti wà nílé kí ó nínú ilé wọ́n máa wá dá wákàtí wa pé ní sàkábà àyọ̀rá rẹ̀ nínú owó nínú owó. be limited to the exact amount you are supposed to take out legally and lawfully. tọ́lọ́ bá fẹ́ yọ kàkà wá mọ́tò mẹ́ta lè gbóná tí pọ̀ kálẹ̀ wọ́n ti two five million lè náà. sẹ́ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a bá nílé iṣẹ́ ẹ máa ń ta ọlọ́run máa ń dá ìrànwọ́ tó sì máa fi yí máa àwọn àdéhùn kan wá ń bẹ ẹ̀rí ọkọ̀ ọ̀wọ́ látọ̀ láàmú á wà láì àyè àtàlùfà àwọn kébì ti bẹ lọ́wọ́ fẹ́rẹ́ ìfẹ́ ìtọ́mọ ẹ̀yà tọ́lọ̀ bá ti ní kẹ́ ẹ máa rí nǹkan kó lọ sísà á lè wọnú nǹkan yẹ ẹ̀yọ àdánifẹ̀ ara rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ lórí láwùjọ ajínigbò ìdáwọ́ bìí

àwọn àbá àlékẹ́bí kìyàpù náà wọ́n kọ ẹ̀mí wọn bá gbogbo nǹkan tó lè jẹ́ èrí nínú ẹ̀sìn wọ́n máa ń sọ àfọwọ́ àpọ̀ ẹ̀mí wọn má kúrò níbi gbogbo rẹ̀ làwọn ajíwò wọn ìta ọ̀rẹ́ wọ́n bá àwọn òkùnkùn àárẹ̀ ìrìn ọlọ́dún àwọn bá ń sọ̀rọ̀ ẹ̀sùn gbogbo wọn bẹ ọmọ lọ́dọ̀ ọ̀dọ̀ jama ẹ̀sùn wọlé òkú tó bì sẹ́rí ẹ̀sùn tí bẹ́ẹ̀ fún wa láti jẹ́sẹ̀ àbẹ́bí sọ́kọ̀ bá àjọ ó ní ìsìnà bí jẹ́nà máa láyé wá sẹ́rí máa di jẹ́nà tó wà bẹ́ẹ̀ tó kú òní wà láàrú fún fẹ́ni á fi ètò ọ̀gbọ́n wàlá àtọ̀tọ̀ aláàbọ̀n ìbáṣà it is unimaginable ẹ jẹ́ kí fún alápẹ̀rẹ̀ kéèyàn ó rò pé olóòjì àtúntẹ̀ àti bẹ́ẹ̀ tó tó fẹ́sùkà àwọn oníṣẹ́ àti màjí àwọn orí àfihàn kèése kankan ní gbogbo ẹ̀ àwọn pẹ́ẹ́sì àyíkẹ́sẹ̀ kò sí rẹ̀ láyé ilé ayé ti ta àbájẹun tán àmà só àmà títọ̀ láti jẹ́nà àní só láti jẹ́nà àní ìyàgbẹ́ láti jẹ́nà àní làágùn láti jẹ́nà ẹ̀fọ́ òní jẹwá láti jẹ́nà àní òun láti jẹ́nà obìnrin òní ṣe fún láti jẹ́nà àní lórí láti jẹ́nà kò sí wàhálà àwọn àtúnwájá wà ní jẹ́nà. tá a bá wá wà ní jẹ́nà tá a kó wá كده فهو يوم يوم يجيك الرفع وشوم القيامة ونقصد القوة أو هذه الأمور أولا تقول مثلا في جوائي نواني president Buhari àkẹ́gbọ́ pípà àtọwọ́ wà ní àtẹ̀rí pé Buhari tí èdè ìbílíìmù Sudan láwọn ìdèrè ẹgbẹ́ lé ń sọ Buhari ò ní kí àwọn òṣùwọ̀n náà mọ̀ á pírẹsidẹ́ntì rẹ̀ ìjẹ̀mọ́ wà lẹ́nu inú rẹ̀ ọba ìjà tó lè lò pírẹsidẹ́ntì wa bọ̀ wà lọ́wọ́ ọwọ́ bọ̀ wà lọ́wọ́ ẹni tó ní kò sáré máa yà wá píkọ̀ sáré máa yà wá fídíò pírẹsidẹ́ntì tó jẹ́ pé bọ́bá dọ̀ lásán àti nígbà kẹ́kẹ́ pírẹsidẹ́ntì yóò fi kiri o láti lè pírẹsidẹ́ntì yóò fi kiri o ẹ ọlọ́ọ̀tì èdè fún wa ọlọ́ọ̀tọ́lá gbogbo ayé á wà á rí ọ̀nà bí òṣùpá àjọkẹ́ àlá wàlàdá iná máa àbíyádá nìyẹn nílẹ̀ nínú àhábà tó ń lọ sí náà wà sí àdájá àlékún tọ́nà wà ṣe fún wa àmà wà ọmọ that would be ọlọ́jà rẹ ọdún àwọn tó náà wò tẹ̀lé ọlọ́pàá tí ó wọ náà àwọn tó bá wá níbẹ̀ àwọ̀ àwọ̀ àlìjẹ́ńnà pẹ̀lú ẹ̀san ńlá lákọ́wọ́ náà àléwọ̀ aláwọ̀ yá sànú kò sí palà fún wa kò sí bàmújẹ́ fún wa àwọn àfa tó pọ̀ nípa ìwà bá a sílẹ̀ kéde àwọn ẹni ọmọ àyàwó sọ́wọ́ tí mo sọ yẹ sọ́wọ́ tí rẹ̀ kẹ̀kẹ́ sí ìbànújẹ́ lórí fámìlì rẹ̀ kì í bẹ̀rẹ̀ ọmọ dáadáa mọ̀ ọ́n sí bàbá àpá àbòbò òmòrí wọn ní láàrúdíà inú wọn kò lákàtà bí abẹ́ ọ̀sà àbẹ̀wò láàrin ọ̀sẹ̀ kan mílíọ̀nù ọ̀f náírà àwọn ìdílé ìtàkùn bá ń lọ náà àtúrà àpá àbòbò tó fi mílíọ̀nù sílẹ̀ lẹ́yìn ọ̀dọ́ kan méjì mẹ́ta àwọn fámìlì rẹ̀ láàrin wọ́n tún palẹ́ wọ́n tún gbéra wọn ní ẹjọ́ wọ́n tún gbura wọn ní mọ́tò. wọ́n àwọn ọlọ́run tó lọ́wọ́ ẹ̀rú lè tẹ̀lé ọlọ́run tí wọ́n lápò lówó tó lọ kí bá ní ìwọ́n jà ọ̀rọ̀ àpá àpò tí òde wá ń sọ lága táwọn ọmọ ẹ̀dẹ́ ti di ọjà. bẹ́ẹ̀ láwọn tó bá jẹ́ ìjọ ọmọ àyà wọn èjà wọn èèpa ló jẹ́ ìdí wọ́n wá pàdé wájú ọlọ́run tó bá ti fẹ́ kú ọ̀rọ̀ wọn kù yóò ní káwọ́pù yóò ní kíkiri àbọ̀dá wọ́n èèbà ń jẹ́ ṣùgbọ́n wọ́n tẹ̀ bá ń tẹ̀lé ọlọ́run ọmọ wa kó wo nàìjíríà sí àmì ah, àwọn fámìlì ìyàwó mẹ́rin ọmọ tá a ti tù kí wọ́n jẹ sí bá fúnfẹ́ tó o bá kó tírílíọ̀nù ìlè táwọn ṣùgbọ́n tó o bá kó wọn lọ́rùn fọwọ́ èdè ò ní pa wọn kí ló wá bá pàdé lóhùn àárẹ̀ àtijọ́ òfin ìdàlùfìyà máa láwọ́kún àlẹ́ ìwà láwọ́kún wọn ò ní áyà lórí ẹ̀ kò sì ní ìbànújẹ́ ọlọ́pàá apàdà ó ní yàgbà tàbí ìnà àbá lọ́rọ̀ afẹ́ wo sí ẹ̀ka àwọn bàbá ìpìlẹ̀ àyà ó wà ní ìtẹ̀sí bàbá sọ́ọ́lì ìgbèlè ọgbọ́dẹ̀ ọlọ́run tó bá rí rẹ̀ ẹsẹ̀ rẹ̀ ní ọlọ́run ọba lọ́wọ́ bá sọ nínú òkè kan nínú wàhálà pé ẹsẹ̀ rẹ̀ ọlọ́run nǹkan méjì ló kó sínú ìfi ìlú fọ̀ọ́á wà sí ìlú náà nínú màá fún etí ń bá ní ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ etí ń bá ní ẹ̀ṣẹ̀ àti ẹ̀kú níbẹ̀ láyé kúrò ní ìsáàlù tàbí yá ńlá ìdílé ìfọ̀ọ́á wà sí tẹ́lifí ìfúnnà ó lè lóògbé wọ́n lọ́wọ́ àbíkọ́ ọmọ àti ẹ̀kọ́ ọmọ bá ní òṣè ọmọ àti ẹ̀kọ́ àwọn arẹ́yìn kò lè má kí wọn kò lè má gbá wọn ó tó máa gbọ́ orin ó ń tẹ̀sùn náà ó ń tẹ̀sùn bá ọjà lè ó lóra ọ̀fẹ́ ní èso ìjọba ọmọ dáadáa kí n sọ pé kékeré ni ṣùgbọ́n kí èso ìjọba ọmọ tó torí ìtọ́jú ìjìlá tí wọ́n tó ń bẹ̀rù ọmọ àwọn ẹ̀kọ́ ọmọ ó lè túmọ̀ sí pé ẹ mẹ́ta àwọn ọmọ ẹ̀fẹ̀sẹ̀ ilé afẹ́ẹ̀fẹ̀ lọ́lọ́ ẹ̀ṣẹ̀ lọ́lọ́ fẹ́kẹ̀ ẹ̀ṣẹ̀ sísà ẹ̀fẹ̀ lọ́lọ́ ìdáàbò ti ti fáṣà sísà ẹ̀fẹ̀ lọ́lọ́ ẹ̀fẹ̀ wà lẹ́kọ̀ọ́ lọ́wọ́ ní ìṣọ́ ní orí tẹ̀sù orí tẹ̀sọ̀ your beauty no make for public consumption nígbà ń sọ fún ọ ní pé kọ́lọ̀ ni ọ máa ṣe máa ṣe sísà ẹ̀fẹ̀ lọ́lọ́ ìdáàbò transparent lẹ́mọ̀ káàkiri àwọn èèyàn ọ̀rọ̀ wá wo ẹ̀wọ̀ abẹ́ ẹ̀fẹ̀ wọ ọ̀fà blọ́dà ẹ̀fẹ̀ wọ ọlọ́wọ̀ sọ́dá tó wà lẹ́tọ́ ọ̀rùn ẹ̀wà máa rẹ̀ fún àwọn sísá ẹ̀ máa rẹ̀ fún àwọn ẹ̀ máa rẹ̀ fún àwọn ẹ̀fẹ̀ wọ ọlọ́wọ̀ ẹ̀rẹ̀ fún yín lẹ̀. sọ̀tà bá ní kéèyàn ẹ̀wọ̀ ọ̀rọ̀ ọ̀kan nínú méjì ní kíni o ló lè túmọ̀ ìtọ́wọ̀ ni o ṣe ẹ̀wọ̀ ọlọ́run ṣe ìtọ́wọ̀ ni o jìnà sí lẹ́sẹ̀ jìnà sí ìtumọ̀ rẹ̀ yẹn ọlọ́wọ́ lè lò gbà fún òdodo ìdẹ́wọ́n ọ̀ha ẹsẹ̀ rú ọmọ méjèèjì lọ́wọ́ akó nínú àyà yìí náà bá ní ìkẹ́ ẹ̀mà àyà àti seventy five bẹ́ẹ̀ rántí abẹ́ ẹ̀ rántí ẹsẹ̀ ẹ̀kọ́ ọlọ́pàá bàbá òbí ìtumọ̀ méjì náà ni ẹsẹ̀ ẹ̀kọ́ ọlọ́pàá ẹ̀kú wípé ẹ̀ka ẹ̀ṣẹ̀ bísẹ́ẹ̀sì àbájú àbájú ni mo ṣe ẹbẹ̀ mú ọmọ ẹ̀sìn àṣọ́lé ìlú lọ́wọ́ tó kọ́ ìpínlọ̀ lórí owó èlé ó ní wọ́n bá lù bá ti àdé náà lù ẹgbẹ́ láàrin ọlọ́rin bàbá ìtọ́ ìdíṣà ọmọ ní mo bá ń fọ́nfọ́n tó kù nínú owó èlé tá ní ẹ̀jìnà ẹ̀jìnà sí o owó èlé online ti báńkì application ti lóòrùn tí gbogbo ọ̀nà tó kó sí ọlọ́run ní ẹgbẹ́ ìbílẹ̀ tó bá já sí pé lóòrùn òun òun òun ẹ bá nígbà tó rọ òun wọn lọ ọlọ́run wá fẹ́ sí ilé àwọn àlá àwọn tí wọ́n lọ ẹ̀jẹ̀ já tó tọ́ ọ̀tọ́ láàrin ó tún bá pọ́nmẹ́tì já ìdámà lókè ọlọ́wọ́ ní mo ti bá yín sọ̀rọ̀ ẹ̀kọ́ kí ló dé fàyín lọ́sẹ̀ fún àrùn tẹ́ ẹ bá sọ bẹ́ẹ̀ ní ìsìn tẹ́ ẹ

Kò lọ́nà kàkà, èèrà kò kéré. Àbá ọlọ́run fẹ́ bọ́lọ̀ jagun, tọ́lọ̀ ní kí àwọn ekòlò ekòlò lásán, kọ́ gba mú rẹ lọ, ó sì máa sẹ̀mí nínú ọpọlọ rẹ tó lè ẹ̀dá ti gbàgbé àlàáfíà ìjà ìjà ìjà owó tẹ́ẹ̀ bá lọ owó ìta àwọn àwọn ìbí tẹ́ẹ̀ nígbà yẹn wọ́n máa mẹ́fẹ̀ fún wa ọlọ́run ní ìdí kí wọ́n wà jíjá sí tẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí máa ń ṣàwọn lójú tẹ́ẹ̀ lè ti bá dúró kí wọ́n gbé mọ́tò kalẹ̀ ẹnìkan gbé mọ́tò òṣèlú àmì òṣèlú kalẹ̀ ẹnìkan wá gbé mọ́tò láà ìwé tí Tinubu ti ṣe campaign láìpẹ́ ìbáàmì nínú wọn lórí íńtánẹ́ẹ̀tì tó tóbi bó ti báyìí àdúrà ìtàwọn jàmọ́ òní ìdàmẹ́wàá àwọn jàmọ́ òní ìdàmẹ́wàá àwọn pásítọ̀ wọn ẹ̀rọ gbọ́dọ̀ wọn ìlú kankan wà ní Ìbàdàn Lagos expressway ilé ìjọ wà lọ́nà òòrùn méjì àwọn mọ́tò òkú máa ń bọ̀ ọ̀lọ́ báyìí ìlú mọ́tò òkú ìta máa ń bọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ wa ní tá a fi ẹ̀fà méjì lónìí màtíríálì àwọn èèyàn ìbẹ̀wọ̀ ọlọ́run sáfẹ́lẹ́ ìbẹ̀rẹ̀ àwọn òkìkò ìbẹ̀rẹ̀ fúwálífẹ́ kódà ó lọ́dọ̀ àwọn àwọn àwọn ẹ̀nìkọ́ wa ti jẹ́ kó owó lọ́wọ́ máa fi ṣe iṣẹ́ àmà báàbù ti bàbá àti ìbá àti ìbá àti ẹ̀yàwó wọ́n bá ti máa kó wá ó fún wa lówó tá a bá bẹ́ẹ̀ sì parí táwọn sí lọ́kà wà sí i. ọmọ mi ẹ̀rọ wá sí ilé tẹ́ ẹ bá mú èlé lẹ́ẹ̀mà ìgbó wọ́n bá mú àbí ilé àwọn sọ̀rọ̀ àwọn àtàkù ere o eré gbogbo wa la wọn ti jẹ́ ẹyí báyìí ibùgbò kẹ̀kẹ́ àti bẹ́ẹ̀ lórí ìlú mẹ́rin ní amárí nínú òun amárí nínú àwọn bá gbé eré kalẹ̀ àti ẹyẹ ló

tó bá ní pé o lè ní ọmọ ọmọ ẹlọ ọmọ sọ bàbá ní wàá ìjà wọn ìlà bàbá tó bá rí ẹ ọyẹ kéèkó ẹ̀yìn àkọ́kọ́ àbàdí ọyà ọjà ń ta táwọn tó bẹ́ẹ̀ náà tí ó kò tó ọmọ àpò ìṣẹ́ rẹ̀ torí wọ́n lọ́kọ̀ọ́ bá máa ń lo òṣìṣẹ́ rẹ̀ lọ́wọ́ àbọ̀ lẹ́yìn kẹ́kọ̀ọ́ òní lè tọ́ ìgbé ńlájáàrí lọ màdìrúró àfẹ́ńtọ́ bá jábá ìmọ̀ta tó ń gba ìrọ̀lá jẹ àdúgbò tó bá máa lọ láyé. Jọba ọ̀sọ́lọ́ bá rí bẹ̀ nígbà tá a bá ti bàbá àfẹ́ wọ́ ọ̀jàgbà òṣìṣẹ́ rẹ̀ ẹ̀yà àjá sọ̀ ká má lọ bí tọ́jọ́ máa owó èdè náà lọ́jà sùn Àwọn ìfowópamọ́ bẹ́ẹ̀ bá wá lórí wà táwọn bàbá náà sọ ha ní olókùn wà dáa pé ẹ̀ ní pàtàkì ẹsẹ̀ náà pẹ́ẹ́ ní ìjẹ̀wé ilé náà fáwọn àkànṣe òwò àwòrán aláde òwò your initial capital owó bẹ́ẹ̀ ní ìbẹ̀rẹ̀ bísẹ́ẹ̀sì ẹ̀mílẹ̀ nìkan yìí. ìtumọ̀ mi ojúlówó bẹ́ẹ̀ yàwó èèyàn àwọn tí wọ́n ń fowó èlé lé owó lọ́pẹ́ bá ti tún bá ẹ̀mí gba ìlé wá ṣùgbọ́n ìgbésíá owó yẹn èyí náà lè ní o lọ́wọ́ yá fún mi. látàrí ilé ìlú ọ̀hún náà wà àbòsí sí ní o sókè bá a ṣe ní ẹ owó èlé yẹn ẹ The bí ápùsì ìyáàdà pẹ̀lú ẹ̀rọ ọba increment tẹ́ẹ̀ bá fi lọ ọba èrè lórí owó alákòókò nìyí wà láàbùsù àwọn náà ọlọ́run àwọn tó sàbòsí bẹ́ẹ̀ni náà ìnáfúsì ìrùkúsì làwọn káwá sọ pé tàbí ẹ̀mẹ́jẹ̀ mi mọ́ra yìí ten million ọjọ́ ojúlówó ní two million lẹ́gbàá ten ẹ gbọ́dọ̀ fún eight million ọlọ́run àbúsẹ́ni ẹ má gba ìròyìn ojúlówó nínú òṣèké ní òjò ọlọ́run bá sọ ní ìparí ọlọ́wà ni wà ní kánà lójú sọ̀rọ̀ fún fànà bí ọ̀pọ̀ ìlà amẹ́ríkà ẹni tí ìgbẹ̀jẹ̀ lówó èdè ó jẹ́ látọ̀ ìjẹ̀mú òní ní ìjẹ̀mú láti sùn jẹ́mọ́ afẹ́rẹ́ sí ẹ̀rọ pa ọlọ́run tó bá wá fẹ́lẹ̀ áyà fún ewu náà nìyẹn tó bá fẹ́lẹ̀ pé ẹjẹ́ nìkan lówó èdè

àwọn tó ń bẹ tó wọ́n kọ̀ lórí ẹ̀ wọ́n wá nípa ọlọ́run yẹn lọ́ wọn lára ẹ ṣe sùúrù fún wọn ẹ gbà wọn láyé ìgbà tára wọn lọ́wọ́ ìgbà wọlé wà á nípa báyìí olóhùn ọ̀sán ní february wàhálà ìdúró sí ìwò ó máa dẹ̀mbà oṣù mẹ́wàá máa nìyẹn bẹ́ẹ̀ dẹ̀rù báyìí sọ ní dẹ̀mbà pẹ̀lú àwọn ọlọ́run àlè ọ̀dà ọlọ́run sọ àlùbọ̀ ẹ̀sán ní dẹ̀mbà ẹ̀yẹ sọ wọ́n èlò ẹ̀yìn ojú owó tẹ̀ ẹ̀dá mẹ́rin bálẹ̀ ìgbẹ̀dá ten million ó tó wá wá eight point five million èlò ní ọ̀dà padà bá one point five bẹ̀rẹ̀ bá àgbẹ̀mẹ́tì ní twelve million lọ́yẹ̀ kọ́ two million ní ẹ̀wọ̀n ní ìgbà ìfá àpò òkú àgbẹ̀lẹ́gbẹ̀ nípa owó twelve million ní o wọ́n kẹ̀kí bá ní owó tó ní ìgbẹ́ owó tí wọ́n bá ń ta òògùn bá ọwọ́ náà wọ́n sí òògùn pẹ̀lú ìdáná bẹ́ẹ̀ fún ẹ̀sìn ọ̀la wàá ń sọ̀tà fún ẹ̀yọ̀ ọlọ́pàá tó fọ́múlà ó lè wá bẹ́ẹ̀ ni kò yé gbà fọ́múlà yẹn ó lè o ó lè lára ẹ̀kọ́ jẹ̀wé èèyàn bẹ́ẹ̀ bá ṣùgbọ́n dẹ́kun ọlọ́pàá wa ẹni tó jẹ yín yẹn tẹ́ bá lè tẹ̀ ẹ̀ gan bó jàmbá tẹ́ bá lè tẹ́ kí ni tẹ́ bá lè tẹ́ kí ni èmi náà sọ àforíjì lọ́dọ̀ ọ̀run àdúlágbájá sẹ́wọ̀n rà fífi tàwọn owó yẹ gbogbo yẹ mọ́ sàn ọdún kẹsì lọ ẹgbẹ́ sọ́tẹ̀ ẹ mọ́ sàn gbogbo níláyà lọ. irú ẹni tẹ́ ẹ kó yóò ṣe pé àdúgbò fún àdúrà ìwúlẹ̀ kò yóò ṣe pé ọ̀rọ̀ yóò máa sùn. tẹ́ ẹ bá ní oṣù bẹ́ẹ̀ ara àpẹẹrẹ táwọn bàbá Ibùkọ́ wẹ̀tọ̀ wẹ̀ẹ̀dẹ̀ náà ẹ̀yin tẹ́ ẹ bá yá àyàn lówó. tẹ́ẹ̀dẹ̀ wípé ẹni kìí ṣe aláàbọ̀nsán nǹkan nira fún ẹ wá fẹ̀tẹ̀ fún àdínkù ìfẹ́ tó ti jọ òwe ìjà ìyá ọlọ́run bẹ̀rẹ̀ ọlọ́run ya sọ ní parí kí làwọn àǹfààní báyìí ẹni lọ márùn mẹ́fà gbogbo tó bá jọ náà orí èdè kí ní ìdájọ́ ọ̀rọ̀ àjẹ́ lọ́nà ọlọ́run ìwọ̀n ní ẹja lọ pé àkíyèsí eléyìí. àwọn àlára tá a fún ìdìbò tá a bá wo àwọn yẹn nínú àwọn àlàyé èyí tá a ṣe kọjá àtàhàbí nínú wà á nà wúlá

ara ń tí ká ṣe ìyẹn àbá alára ẹ̀ ní ìbáfùlù mahabbati nìlá kágbà pé kọ́lọ̀ ó nífẹ̀ẹ́ àwọn kan ìgbà àgbọ́dọ̀ ìrìnlẹ̀ àwọn tó bá ń ṣe ọlọ́pọ̀ ọlọ́run nífẹ̀ẹ́ wọn àwọn tó bá ń jẹ owó èrè tí wọ́n ń japa àti ọlọ́run ọlọ́run bá lè fi ọlá kò ní ṣe kí ni o kò ní nífẹ̀ẹ́ wọn. àbá ní ara rẹ̀ tá a gbọ́dọ̀ lọ gbọ́yé òun náà ní ká lọ ọmọ anna taubata láyé ń zámùlà ábùdù a àyà ń kú sọ̀ṣà àmì ní mánì kéèyàn ò léèyàn tún bá níbi ìrìnlá òtúbọ̀ owó rẹ̀ ó bóyá ń pé àyàfi jẹ́rù rẹ̀ à kí wá ní ìjọba ìjọba tó máa lò lò ó lè lò lò èlé lò ó lè gbà ọ́dà ìbá owó ẹ̀ lọ síbi àwọn bísínẹ́sì ní àbá tó àwọn àdájọ́ mi wà ṣùgbọ́n kò lè sí àsìkò ní ìparí àìsíṣàwọ́n láwùjú tàwọ́bátí nínú ìlú àwọn aláàkọ́lọ́rọ̀ ọ̀rọ̀ ìyàmí kásúbà òkú ibi gbogbo tó bá jọ mọ́ owó èlé pẹ̀lú pàtó báyìí yọ́ ẹ̀kárí ìrọ̀lú ọlọ́run láyé àtijọ́ méje àtìyámọ̀ àlùbáríkà ó kò owó wa yóò kò iṣẹ́ wa ìlera òní máa ń fẹ́lẹ̀ táwọn ọmọ ìyá wa tá a jọ ń da kan pọ̀ inú òun ni wọ́n máa ń tò orílẹ̀-èdè òkúrò ètò ọrọ̀ ajé kò ní ṣe kí ni òun ìròyìn áfìmọ̀ràn ọwọ́ ọba abẹ́rẹ́ ọ̀tún ọjà ìṣẹ̀ṣẹ̀ ìyá yà á jọ lórí àlùyá àwọn ọ̀rọ̀ mi lọ sí ọwọ́ wa kó ká ọmọ àtúntò náà lọ sí àwọn ọmọ náà ṣùgbọ́n àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته